kó bá àwọn aráalé rẹ̀ kó bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà ní àpapọ̀ eléyìí ní àlùjọ́mọ̀ àtúnṣàníyá fi ṣáàrì Ramadan eléyìí ní jímọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù Ramadan táwa yìí ti ṣe ọdún fourteen forty ìrìyà abẹ́nú Subhanahu wa ta'ala gbogbo iṣẹ́ tí à ń ṣe. nínú Ramadan náà lọ́sàn-án lóru ọmọ ọkùnrin sáà ìṣòro ọkùnrin lọ́wọ́ wa àwọn náà gbogbo fún wa. tí ó dá wa ó la àwọn ìwọ̀ kan bọ̀ wá lọ́rùn ní gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ìwọ tó jẹ́ ìwọ àkọ́kọ́ òun náà ni ìwọ ọlọ́run hakùlá ta'ala ala al-ibad ìwọ ọlọ́run lórí àwọn ẹ̀dá òun náà ni ká máa jọ́sìn fún ká máa ṣe ẹ̀bọ̀ sí i bákan náà ló wá ní àwọn ọ̀kan tí ó lábọ̀ wá lọ́rùn láàrin ara wa ìwọ òbí sí ọmọ ìwọ ọkọ sí ìyàwó ìwọ ọ̀gá sọmọ ṣẹ́ ìwọ aráàlú sí lórí ìwọ olórí sí aráàlú anábíà Muhammad sallallahu alaihi wa sallam ni wọ́n sọ fún wa pé ní fàtòkó hakin hakọ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan tó bá ti níwọ̀ náà la gbọ́dọ̀ fún ní ìwọ rẹ̀ a fún oníkúlùkù níwọ̀ rẹ̀ a fún ọ̀nà wa sọ̀nà ọ̀sálá rẹ̀ a fún àwọn ará náà níwọ̀ anabi jẹ́ kó yẹ kó wá pé wà ní nafsika alayka haqqun ìwọ gan níwọ̀ tí wọ́n fúnra rẹ̀ tó gbọdọ̀ jáfara nínú àwọn ọ̀wọ̀ tó wá ṣe pàtàkì láàrin ara wa síra wa òun náà ní àṣìkòkòrò zawjiyya ìwọ ọlọ́kọláya ìwọ tí ọkùnrin fún obìnrin gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ bákan náà ìwọ tí obìnrin náà fún ọkùnrin gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ torí pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ń ṣẹlẹ̀ láwùjọ látara ìmọ̀ fi ìwọ̀ dunra wọn náà ni ìmọ̀ fi ìwọ̀ falẹ̀ bóyá olórí ló fi wọ aráàlú falẹ̀ ni àbá aráàlú náà fi ìwọ̀ olórí falẹ̀ bóyá ọ̀gá ló fi ìwọ̀ ọmọ ẹsẹ̀ falẹ̀ ni àbọ̀mọ ẹsẹ̀ náà ló fi ti ọ̀gá falẹ̀ lábẹ́ náà ni láàrin lọ́kọláya gbogbo àwọn ìwòyí tí àwẹ̀ ẹ̀dá tá àmójútó òun náà ló fà bẹ́ẹ̀ pé ní ìkùnsún ní ń àìgbọ́ra ẹni ìṣẹ̀lẹ̀ ìjà ń ṣẹlẹ̀ láàrin wọn. nínú àwọn ọ̀wọ̀ tó ṣe pàtàkì lórí wa náà ni ṣakú ṣùkúkù sàwùjíyà ìwọ̀ ọlọ́kọláya àwọn ọlọ́kọláya tọ́fẹ́ kí àárín àwọn dúró déédéé bọ́lá wa sùpánà wa tààlà ṣe fẹ́ a gbọ́dọ̀ mọ àwọn wọ̀nyí. bákan náà lẹ́yìn ìgbà tó mọ̀ a gbọ́dọ̀ fún wa mójútó torí pé àìmọ́ mójútó rẹ̀ yóò ìmójútó rẹ̀ ni ó jẹ́ kí àárín wọn máa lọ bó ṣe kí ó lọ bákan náà ni ò ní jẹ́ kí ẹnìkan ní nǹkan tí ó máa gbà lọ́dọ̀ ní ọjọ́ gbẹ́ndé alìsílámù lọ́wọ́ ẹnìkejì látara tó fi falẹ̀ ní ilé ayé ìyàwó ní ìwọ̀ tí ó fún ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn ti òṣìṣẹ́ wa àwọn wọ̀ yìí àwọn wọ̀ dandan wà pé pé ó gbọ́dọ̀ fún ni àwọn wọ̀ kan wà ètò dáa jù kó fún un. àwọn ọ̀kan wà tó bá béèrè fún yun ìsara rẹ̀ kò gbọdọ̀ fún ṣùgbọ́n ìwọ̀ tí àmẹ́lùbà náà ní sí ẹ̀sìn tí ó ní kí obìnrin fún ọkọ rẹ̀ bákan náà kí ọkọ náà fún ìyàwó rẹ̀ ẹ kákọ́ mọ̀ ní pé ọkùnrin ní ìwọ̀ lórí ìyàwó rẹ̀ torí kọ́ náà bá wa ń sọ fún wa nínú 'ala ọkọ òun náà ní òpómúléró òun ní olórí lórí obìnrin bima faddala Allahu ba'dahum ala ba'd ọlọ́run ní látara ní fáwọn èèyàn bá jọ wà láwùjọ kan ẹnìkan ó jọ ẹnìkejì lọ tábàlà méjèèjì náà lọ̀gá kò sẹ́ni tó fẹ́ fúnra wọn a jọ wà wa bẹ́ẹ̀ náà ni láàrin ìlú agbọ́dọ̀ ládùúgbò agbọ́dọ̀ láwọn olórí níbi iṣẹ́ agbọ́dọ̀ láwọn ọ̀gá gbogbo ògbọ́dọ̀ jọ́gà ọlọ́ba sùfàánà wa sàáńdá bó ṣe tó ètò ilé ayé nu. ọlọ́ni wà rọ̀fà àná bá ọ̀dọ̀wọ̀n àdàbà àdìndàràjà ọlọ́ni ajẹ́ kí àwọn ẹ̀kẹ́jọ apákẹ́jọ apákẹ́jì lọ líyẹ sẹ́kìtà bá ọdún bá ọdún sọ̀kìrì yà kápákẹ́lẹ́ bá a máa lo apákẹ́jì torí pé tí gbogbo anáà bá jọ wà ní ipò kan náà tí gbogbo wa lórí ìlú tí gbogbo wa ọga ọ̀gá abiṣẹ́ kò sẹ́ni tó rẹ̀ nìkejì lò ilé ayé lò ní tò bẹ́ẹ̀ náà ni nínú ilé wa a gbọ́dọ̀ pé ọ̀gá gbọ́dọ̀ wà olùdarí gbọ́dọ̀ wà tá a olùdarí náà wà méjèèjì láàrin ọkọ àtìyàwó tí náà ni pé ọkọ ni olùdarí ọlọ́run níbi máa ń fa tọ́lọ̀ ọba àyà látara ọlọ́run ẹgbẹ́ apá kan àwọn èèyàn kejì lọ ọkọ ni ọga. oríṣiríṣi àṣà láti rí lásìkò ìpá pàjùlọ tí wọ́n látọ̀dọ̀ àwọn òyìnbó tí wọ́n máa tọ́ fún wa pé ní ọkọ àtìyàwó ipò kan náà lẹ́jọ́ wà kódà láwùjọ míì pé ní ìyàwó gan ló tún ní kọlọ eléyìí ti lànà àwa òmí ìwà ọkọ yìí yóò ní àwọn tí ìyàwó fún inú tó tó gbọ́dọ̀ fún ọkọ rẹ̀ ní hakutọ́ a ó gbọ́dọ̀ tẹ̀lé òfin rẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ìtẹ̀látẹ̀ yìí dandan ni lórí rẹ̀ lópin ìgbà tó yẹ pé ní kò ní kó ṣe lọ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìlà sọlá tìlímọ́rẹ̀ ató hàmùsàhà tí obìnrin bá kírun wákàtí rẹ̀ fi tí fi tó ti bọ́ọ̀lù ọba ṣe ní kókí tó lásìkò rẹ̀ wà fọ́ọ̀mù ti ṣàhàrọ̀ ha bákan oṣù rọ̀mọ̀dọ́nù yìí tóbìnrin gbàwẹ̀ rẹ̀ tó gbà bọ́ọ̀lù sọ̀rọ̀ wọn bó ṣe fi rán ànábì bákan wà ti ha tó sì ha ti mú àti ọkọ rẹ̀ ẹ̀rí pé ńgbà tó lọ sọ ìwọ ọtí ẹ̀ kéèyàn kí orun kó gbàwẹ̀ kò fi ẹ̀tọ́ ọkọ náà rárẹ̀ nípa owó rẹ̀ yẹn mọ́ ọkọ rẹ̀ ni bákan náà ìtẹ̀láṣẹ ọkọ ara ẹ̀tọ́ ọkọ ni ọlọ́run bá tún wọn sọ àlẹ́ bàbá ṣẹlá ń tó bá dọjọ́ ọ̀gbìn ìdí àlùfíàmọ́ kí ìlàlá ha ó mọ sọ fún obìnrin bẹ́ẹ̀ pé òdòkèlè lè jáná bí ayé àbúwá àbùṣe wọnú àlùjáná lẹ́kùn tó bá wẹ̀ ní kó gbà wọ́ látara ife ní àwọn ẹ̀tọ́ ọlọ́run òmùṣẹ́ láyé ẹ̀tọ́ ọkọ rẹ̀ náà òmùhùn náà ṣe. ìfipẹ́tọ̀ yìí lágbára dé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi kan tó wà ní sunan Tirmidhi anábì sọ fún wa pé ní làkúntò àmúrò àhàdàn làkúntò àmúrò àhàdàn káyipó tó kí n pẹ́ nìkan láṣẹ ni àǹtẹ́sítúdàlẹ̀ àhàdìn pé kó máa borí balẹ̀ àbí kó máa tẹ̀fẹ́ nìkan káyé kó tọ́ ni ṣùgbọ́n kò tọ́ káyé kó tọ́ ni ẹni tí kò pa lábẹ́ pé làmọ́rì tùmọ̀ rẹ̀ àtàní ń bá kó obìnrin láfẹ́ làmọ́rì tùmọ̀ rẹ̀ àtàní ń bá kó obìnrin láfẹ́ àǹtẹ̀ ìdá nígbà òsì ha kó máa ṣe bá fọ́kọ rẹ̀ níbi tí ìwọ̀ yìí dé níbi tí àṣẹ yìí dé ìyẹn ló gbàgbà tí anabi Muhammad sallam lórí arábìnrin kan gẹ́gẹ́ bó ṣe wà anabi wa bi pé àbáàtì sáwùjì án ṣé wọ̀nyí tó ọtí lọ́kọ sábìlẹ̀ kọ́ ní ẹ́ arábìnrin sọ pé ní náà bẹ́ẹ̀ ni òun lọ́kọ anabi àwọn àtọ́lá wa bi pé ní ìfowó lọ́wọ́ àkọ́kọ́ rẹ ó lóun ṣe òun máa ń gbìyànjú o ṣe lágbára tó ọ̀la aliwu ìlà mọ́ ajásọ̀ aliwu gbogbo nǹkan ni mo ṣe àgbàgbàrà mi ò bá ká káwọn obìnrin náà gbéra wa pé bóun ni wọn náà ṣe rí sọkọ rẹ ṣe ń tọ́ sọnù fún ọba tí ìlú ṣe lè ya múra sí ẹ wá rẹ nígbà tó sọ báyìí àníbi òtí ní sàdánkátà rẹ o àníbi tó sọ fún pé tó múra sí ni o tó múra tó sàdé fún fa iná hu jannatuki wà náà rè pé tó bá fẹ́ rí àlùjẹ́ náà bóyá nínú ọ̀sìn fẹ́ ní arọ́pọ̀ rẹ lọ́dún lérí o tọba wùwà dáadáa sí ní ìtọ́ mú àwọn ẹ̀tọ́ ọkọ ọ̀tọ́ ọlọ́run ṣe tán nínú ẹ̀tọ́ tó ń gbọ́dọ̀ fi alẹ̀ náà lẹ̀tọ́ ọkọ tọba dúró déédéé lórí ẹ̀ ọwọ́ àlùjẹ́ náà tọba bẹ̀tọ́ ọkọ falẹ̀ o lè ti sábà bí iná ntí anábà mọ̀nà sọ́lá tó sọ farabirin ni ṣẹ́ká náà wo hadithi yìí kábí yóò jẹ ara pé tọ́ba tiẹ̀ fi wọn náà ìwọ ìyàwó lé pé bó o lọ rí sọ́kọ rẹ ṣé farabirin ṣe dáhùn ìwọ ló dáhùn gbogbo nǹkan ní máa ń ṣe àyàfi tí ń bá kájára ìyẹn tó ti sọ́ọ́ lókè ìyẹn náà tún múra sí o torí pé tọ́ba fẹ́ rálì jẹ́ náà tọ́ fẹ́ rí náà bọ́ba ti ti sọ́kọ rẹ òun ni ó ti sámi rẹ lẹ́yìn ìgbà tó ti mú òfin ọlọ́run ọba tẹ́tẹ́ bákan náà àwọn ìtẹ̀lé tá ń sọ yìí gbogbo ibi tó bá ti ní ká máa ṣe dáadáa náà láà máa tẹ̀lé àyàfi tó bá ti ní àṣẹ náà torí gbogbo àwọn èèyàn tó ní ẹ̀tọ́ ká tẹ̀lé wọn níbi tó bá ti ń pàṣẹ dáadáa ni. àlejò àwọn sàtọ́ náà ìnáma tọ́ àtúnfìlì ibi isi da làwọn ti ń tẹ̀lé yẹn tó ń gbà tó kẹ́ bá ń pẹ́ pé ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan tó dání tẹ́tẹ́ ní obìnrin gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n tó bá ní àtẹ tí ẹ̀sìn ò fọwọ́ sí ìgbà wọn nìkan là ní tẹ̀lé kìí ṣe bá ayápá rẹ̀ nígbà tó ní anabi ah, àwọn ọ̀sán sọ́lá ó ní látọ̀ àtàlẹ̀ màlúù kéńtì màá a ti tẹ níbi tá a ti tẹ lọ́wọ́ nínú ya ẹ̀tọ́ ọkọ tí ìyàwó gbọ́dọ̀ fún òun ní àdìmúlù kùrúùj ha ọkọ gbogbo tó lọ ó alhamdulilayi ọlọ́run ti ṣe gbogbo àyè yìí náà nírọ̀rùn kóra kọ́kọ́ mọ́ ti ń lu yìí ọgbọ́dọ̀ pé kọ́ tó lọ bí tó bá lọ mọ́ lọ kọ́ tó pé kò sí lé kọ́ ọmọ lọ bí tó bá wù ẹ́ torí pé bí tó fi yẹn sí lè yẹn gbọ́dọ̀ wà alukóran sọ pé wà kọ́rùn náà fi ibu yóò ti kún ẹgbẹ́lé yín jókòó wàlá tàbá rọ́jìnà tàbá rújálìjáhìlì yàtìkùlà ẹ má máa jáde níjáde àwọn ẹni aláìmọ̀ká àkọ́kọ́ kẹ́sìn tó dé. a bò náà ni àkọ́kọ́ fi ń jáde wọ́n lè kọ́ máa jáde ilé fòfòfò kídìí wọ́n má gbélé àbí kọ́ máa jáde láì gbà yọ̀ǹda àbí kọ́ múra lọ kọ́ gbogbo òun wọn gbogbo ẹni tí bá ń ṣe léyìí ń jáde ní jáde sí mu. irú ẹni bẹ́ẹ̀ bá ṣe lọ́nà gbogbo omi tóbi náà bá ọkọ rẹ ní kó sọ fọkàn lọ. kódà kó máa lọ́dọ̀ bàbá rẹ̀ torí pé bàbá tó yọ̀ǹda nǹkan fún yẹn lágbègbè tẹ́ bá yáyẹn ní nǹkan sìn pé gbàgbẹ́sì yìí mo yẹ ẹni tó yáyẹn ò lè padà kó wá ní múdẹ́sì inú ilé yẹn kó lóun náà bẹ́ẹ̀ lọ yóò kọ́ gbà yọ̀ǹda náà bẹ́ẹ̀ náà lọ́mọ tá fún yẹn tí wọ́n gbé máa bẹ́ẹ̀ rí ẹ kọ́ gbà yọ̀ǹda pé agbájá mo fẹ́ rí àwọ̀ rẹ̀ fún yọ̀ǹda àbí kọ́mọ náà lọ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ kó tó lọ kátó wá tẹ̀síwẹ́ pé ipò rò sípò bàbá ìgbà yóò yóò lágbára débi pé ní àwọn iṣẹ́ ẹ̀sìn bẹ bẹ́ẹ̀ pé tá a ṣe gan ó tún ní ìdíkà gbẹ̀yọ̀ǹda òun ẹ̀ tó bẹ̀rẹ̀ bá fẹ́ kí wọn ní mọ́ṣáláṣí àníbà Muhammad sallallahu alayhi wa sallam mo jẹ́ ìmọ̀ àwọ̀ ìmọ̀ sàdìlọ́lá táwọn obìnrin àwọn ẹrú ọlọ́run tá a kó lábẹ́ ẹ̀yin ọkọ tó bá ní àwọn bẹ́ẹ̀ lọ kírun tẹ́gbà ìwọ̀dá lọ́wọ́ yín ẹ mọ́kọ̀ fún wọn. wàbù yóò tó òun nà kẹ́rùn làwọn kò lè pé kẹ́kírun lé lọ́lọ́ láti fún wọn. kákíyèsí àdéhìí ẹ̀rí pé tọ́lọ́ náà bẹ́ẹ̀ lọ sí mọ́sálásí tó ń ti bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ ń kọ́lé jọ apá ẹ̀ yọ̀ǹda fún wọn ẹ gbà wọn láyè ká lọ. pé ṣé pé tọ́lọ́ náà bẹ́ẹ̀ lọ ṣe kákẹ́ àyíṣẹ́ tètè ẹ̀kọ́ wọn nínú ẹ̀sùn tó kò tó kò wọn kí wàá ní báyọ̀dá káyipẹ́ báyọ̀dá yóò torí pé wọn ọlọ́run bá ní tòun ti bẹ́ẹ̀ ọlọ́run bá sàálà ó ọkọ níwọ̀ yìí pé fún yàwó rẹ kó tó lọ mọ́ṣáláṣí ni pé ẹ̀ ń pé lọ èyí ti mọ́ṣáláṣí ń kọ́ ibi láti mọ pàtàkì kẹ́yìn mọ́ jáde ilé ẹ̀rí àyàfi ṣé gbàyọ̀ǹda kò ya kí èsè ara rẹ̀ kódà bí sábà ń lọ tí ò bá jìnà agbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹ̀ tí òkúra ẹ̀tọ́ rẹ̀ ní gbọ́dọ̀ fún. bákan náà inú ẹ̀tọ́ ọkọ tí ẹ̀sìn ní ká fún rẹ̀ adam mọ́nlá dùkúlà ìyẹn pé ẹni tọkọ ò bá fẹ́ kó wọlé lágbájá yìí mo fẹ́ mi. àánú ọ̀gbọ́dọ̀ fún láàyè kó wọlé orúkọ anábíwá Muhammad sallallahu wa sallam ó ní wà inna lakum alayhi wà inna lakum alayhi nà ìyẹn pé nínú wọn yín lórí àwọn ìyàwó yín ni pé allah yàtọ̀ anna farishakum ahadan takrahuna ẹni tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sí kò gbọ́dọ̀ tẹ ibùsùn yín kò gbọ́dọ̀ wọlé yín kí wọ́n lóde yóò nífẹ̀ẹ́ rẹ̀ tó wà lórí ráìtì ni àbí kò lórí ráìtì nǹkan ló kọ́kọ́ kan pé lágbájá yìí mo fẹ́ ni bí wọn. kí wọ́n máa sọ pé tèmi ẹ̀yin mọ ẹjọ́ fa ara kò gbọ́dọ̀ síbẹ̀ àníbà wọn tó ná yi tó ti ń sọ̀rọ̀ yìí fún àwọn mùsùlùmí nígbà tó kún wọn ní àjì tí ń ṣe akálẹ̀bà àkọ́rọ̀ yìí pàtàkì ẹni tó ní kí ẹ̀rọ mọ̀ wọlé o tó ní kí ẹ̀rọ mọ̀ wọlé náà ọtẹ látẹrẹ pé kó ló nílé ọwọ adébọlọ bàbá pàṣẹ ló dé kílẹ papọ̀ tọpìnrin convince ṣùgbọ́n láì sí convince èwo gbọ́dọ̀ torí kunkun gẹ́gẹ́ bí ìyàwó lé kọlùpẹ àníbẹ yóò máa wọlé yìí náà ni èmi ò mọ ń dẹjọ fàlànà ara yín èmi ò mọ tó yín eléyàn lèmi ẹni yẹ lómi sọ yẹ pé yìí kó ti fi ba ilé ọkọ ara bákan ọkọ tó tún ní í ṣe òun náà ni ádámù sọ́hún sọ́hún tàtọ́wò a obìnrin ò gbọ́dọ̀ gba àwẹ̀ tàtọ́wò bi ìbìnì ìsáwòjì ha àyàfi kó gbàyànjá ọkọ rẹ àwẹ̀ tí èyí bá sọ̀rọ̀ ẹ̀yàn ẹni tó bá lágbára tí bá ńlá níwájú àbí pé ti lọ obìnrin wa ń tó yẹ kó ọ̀nà yẹn ní yìí náà ṣùgbọ́n àwẹ̀ mí díẹ̀ sọ̀nà yẹn tí abẹ́gbàwẹ̀ mọ́ndé ni abẹ́gbàwẹ̀ tọ́sídé ni agbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tó tó adílé kátó lè gbà àníbi ní láyé ìlú lèlmọ́rẹ̀ àti kò tọ́ fún obìnrin kankan. ń sọ fún wọn kó tí e sọ̀nà yẹn wà sọ́jú àṣà àìsà àbẹ̀ rẹ̀ sì wà lé tí ó sọ̀rọ̀ ó wà ní ní pé kò mí tó adébóyè lọ bí sẹ́ni kò gbọ́dọ̀ gba àwẹ̀ náà ìlà àbí ìdènì àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ kò gbọ́dọ̀ fi yọ̀ǹda lẹ̀ mí pé mo fẹ́ gbà wẹ̀ báyìí òun náà ti mọ̀ iṣẹ́ tó ní ṣe pẹ̀lú agbára kò ní yẹn lásìkò àwọn ẹ̀tọ́ ọlọ́kọ́láyà onífìlọ́ lásìkò ṣùgbọ́n tẹ̀yẹ bá lóun fẹ́ súnmọ́ lọ láwẹ̀ tí ẹ sọ̀rọ̀ ẹ̀yẹ̀ àwọn ẹ̀tọ́ tó sọ̀rọ̀ ẹ̀yẹ̀ ó lè wá ó lè fi ráre lásìkò lápẹjúwe ẹni tí ń gbà rẹ̀ ṣe yẹn fún ṣùgbọ́n kó tẹ̀ láti ọkọ rẹ̀ kó ṣe kídìmọ̀ ọkọ rẹ̀ kó ṣe àwọn ètò táwọn nǹkan tó yẹ pé yóò jẹ́ kí ilé ọkọ láyá dá ojú ọ̀nà yẹn fún ààwẹ̀ wá kọ́ni kò jẹ́ kó rí ṣe ààwẹ̀ kọ́ni kò jẹ́ kó rí ṣe ẹni ṣe kò jẹ́ pé ètò láyá pé ọkọ fẹ́ fún ọ kò jẹ́ kó rí ṣe lásìkò yìí ó fi àwọn ẹ̀tọ́ tó jẹ́ yẹn ló fi ṣe pàtàkì fún àwọn obìnrin wa ká gbọ́ gbogbo àárín òwe yìí ká yé bákan náà nínú ẹ̀tọ́ tí ọkọ tún ní lórí ìyàwó rẹ̀ òun náà ni ádámù ti bá kó gbọ́dọ̀ fún kí na àrọ́dà jìmọ́ àhà ńgbà ọkọ bá kọ gbogbo ìkéyìí tó wù kí ó ń ṣẹlẹ̀ láàrin wọn láì gbọ́dọ̀ ẹni yé eléyìí ò ṣe bí anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní yìí kí iye obìnrin tí ọkọ rẹ̀ bá lóun fẹ́ súnmọ́ àbí tó fọnú lọ tó wá kọ̀ fún àwọn mọ̀lẹ́kà ọmọ ẹṣẹ́ pèlè ni títí tí lè fi mọ́ eléyìí nínú nǹkan tó yẹ ká tó lágbóyè ni àìfi dùn rẹ ni àìfi bára ẹni jà àìfi fi dáyà jẹ ni pèntì fi díyà jẹ èmi náà ti mọ̀ torí pèntì máa ń ṣe léyìí ìfọ̀mọ̀lẹ́kà ni ó mọ̀ gbà sí orí àyà àbí tó yẹ pé ní àwọn kankan ṣe láàrùn lára àbára rẹ̀ ò pé tòun ti bẹ́ẹ̀ náà pẹ̀lú ẹ̀bẹ̀ náà ni ó fi yọra rẹ̀ lẹ̀ èyí sì nǹkan gidi ṣùgbọ́n ẹ̀tọ́ kan bẹ tí ò fún mi ní èmi náà wàá fẹ̀tọ́ kan dùn eléyìí tí ò bá mu ni torí pé ń táwọn èèyàn fi ń bára wa jà lẹ́ni òun náà lélẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá tọ́gbọ́ ò bá fi kówó wọn àbí lábẹ́ ìjọba ẹ̀rí wọn lè fẹ́ fáwọn dùn wọn ẹ̀tọ́ báwọn náà ṣe ni pé àánú ò ní lọ bíṣẹ́ eléyìí tí ò bá mu ni bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́kọ́ láyà mí náà ń ṣe pé bóyá nǹkankan tí mo ní ó fún mi tí ò mi ní èmi náà fẹ́ dùn gbogbo oru eléyìí èyàn tó yapa sí òfin ọlọ́run ọba ni kí ọlọ́run bá sùpánù àtàlà tí ó sànù wa kọjá ká máa mójútó àwọn ẹ̀tọ́ yìí. ọkọ rẹ̀ ní fún alá ìsáàní lórí dáadáa tó fún kó kó má sa lára mọ́ orí jẹ kó má sa tí ẹ máa dúpẹ́ ẹ ti máa ń pa orí mọ́ torí pé alẹ́gbà mọ́tò sọ́lá onímọ̀lá yẹ sùkúrò náà bá láyé sùkúrò lọ ẹnikẹ́ni tí ò bá lè dúpẹ́ fún ìyẹn kò ní lè dúpẹ́ fún lọ ẹni ìdìnnìlú èèyàn bẹ́ẹ̀ jáàdù ní ìmọ̀ kéèyàn máa pa orí mọ́ kó máa fi hàn síta kó bójú kéré rẹ̀ eléyìí tí ò bá mu ni alẹ́gbà mọ́tò sọ́lá kó jẹ́ ká mọ bí ọ̀rọ̀ yìí ṣe léwu tó ìyẹn pé kéèyàn máa pa oore tí ọkọ bá ṣe kéèyàn bá kéèyàn máa pamọ́ àníbà wọn sọlá ó ní orí ètò náà rọ fi náà mí ó ní mo wá rí mọ́ mo ò rí kẹ́tẹ́ yẹn ń rí láyé ábùkọ̀ tó burú tó iná àníbi ni mo ò rí kẹ́tẹ́ yẹn ń rí báyìí tó burú tó iná ìyẹn n mọ̀ pé ní àwọn èèyàn tí wọ́n náà yìí jù àníbi ń lè ànà òun náà yẹkúrò náà torí pé wọn máa ń ṣe kébèrè wọn máa ń ṣe aláìmọ́ré àníbi jẹ́ kó ayé apẹ́nìkè mi pé wọ́n ṣe kébèrè lọ́nà wọn àti náà àníbi yẹkúrò náà yẹkúrò náà ìfàn dáadáa tí èèyàn bá ṣe fún wọn wọn yìí sáyé wọn yìí ṣe wọn yìí dúpẹ́ rẹ̀ wọn yìí mọ́ré rẹ̀ wọn mọ fojú kéré rẹ̀ àníbi wọn sọ̀rọ̀ yìí fún apẹ́ni ìlà àhánsá ìlà ìdá òun nàdà àrà gbogbo ọjọ́ ayé ẹ̀ tó o fi fún mi nìkan ọ̀rọ̀ àtọ́kùn ọ̀gbọ́nlóúnjẹ mo ti yẹ kọ́ fún tó mọ̀ ọ̀rọ̀ àti mi nǹkan ṣe ìdánù tó bá ara rí nǹkankan nǹkan ọ̀kan péré láti ètò bóyá nǹkan kan kìí sàti ètò bóyá olórí bẹ́ẹ̀ kọ́ láti tí ó sọ pé ní mọ̀ọ́rọ̀ ètò kẹ́rọ̀ mi nǹkan kọ́tùn ìyẹn pé mo olórí kan lára rẹ̀ àlébìlóbìnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ nínú tí ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ mi wọ̀ nù kápọ̀ nù nẹ́nu ìmọ̀ afọlúwẹ̀ kóore kọ́kọ́ bá ti fún ni eléyìí tí ò bá mú ni

yóò ti fojú kéré gbogbo dáadáa tẹ́ ẹ̀ ti ṣe gbogbo àwọn ìfẹ́ máa ń ṣe léyìí àníbà àwọn ọ̀sán náà jẹ́ kó ya pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni yóò wọ náà já àná mọ̀ kọ́lọ̀ kó sọ àwọn ibìyà náà tó gbogbo àwọn obìnrin wa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ eléyìí a máa ń dúpẹ́ oore ni dúpẹ́ oore ọkọ àtẹnikẹ́ni tó bá sọ oore fún wa a máa ń fi oore hàn ní ká máa fi oore hàn ká máa mọ̀ ìmọ̀ ọ̀pá oore mọ́ báyìí obìnrin nínú ẹ̀tọ́ tí ó fọkọ rẹ̀ ní pé ó gbọ́dọ̀ máa ṣe fídímọ́ rẹ̀ obìnrin wọn ti gbogbo kìràkìtà bó ní ilé rẹ̀ ó ti dá ìtẹ́rìbíyàtì àwòlá rẹ̀ bákan náà wọ́n máa bọ́ àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì ó gbọ́dọ̀ máa bá a ṣe àwọn ẹni síwájú wa wọ́n ṣe léyìí tó yẹ pé ní wọ́n mọ̀ ní bàbàrà púpọ̀ ẹ wọ àtúmọ̀ òbí ń tú abibakiri rọ̀díàlà àníhà àtúmọ̀ wọn mọ àbúbakiri tó fẹ́ arákùnrin sáńpẹ̀ ní Zubairu bin al-Awwam Zubairu bin al-Awwam tó jọ́kọ́ rẹ̀ nínú àwọn àgbà sọ̀hábà ni ṣùgbọ́n ẹni tí ò ni ó ní ẹni yìí a máa dáko ó tún láwọn arákùnrin tí ń tọ́jú tí ń sìn òun a máa ràn lọ́wọ́ òun a máa bá papọ̀ pọ̀ fáwọn tó lo ogun nǹkan nínú tí wọ́n fún zubairu òun lẹ́rú ẹrú ni wọ́n ń segin ni ló jẹ́ kí iṣẹ́ àwòkó olórí yìí kò kéré àmọ́nà àmọ́nà rẹ̀ lọ́wọ́ lórí ilé bẹ́ẹ̀ náà ni fatima tó ọmọ anabi muhammad sallallahu alaihi wa sallam tó fẹ́ ali bin abi talib ọlọ́run àmọ́ tẹ́lẹ̀ ó ti tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ péjọ kan gbogbo ọwọ́ rẹ̀ ló wú ó lọ muhammad sallallahu alaihi wa alihi wa sallam pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí mi.

alhamdulilayi ni yóò kọ̀ọ̀kan subhanallah alhamdulilayi la ilaha illa yóò kọ̀ọ̀kan tá a sọ yìí subhanallah ta siri alhamdulilayi ta siri allahu akbar ta siri jẹ́gẹ́ bá a ti máa ṣe bàbá fẹ́ sùn àníbà wọn lọ sọ́nà jẹ́ pé pé tó bá ń lélẹ̀ ọ̀tún náà ló kàn àtàgbára eléyìí náà ṣe pàtàkì lẹ́nu kọ̀ọ̀kan wa pẹ́pẹ́ tó lè kìràkìtà lọ lọkùnrin káyọ̀ gbogbo àwọn ojúṣe tó yẹ kóbìnrin ṣe lẹ̀ oní àtúnwá pátì eléyìí tí ò bá mu ni ìwọ ọkọ nìyẹn fi ń falẹ̀ yìí àníbà wọn lọ sọ́nà kò sọ bá tí mo kò sọ fún àlíkà wọ́n tọ́ kọ́ mo dídí ànábì ọlọ́run èèyàn ńlá ni wá ọmọ ògbọ́dọ̀ máa ṣe lóun kaba yìí kódà bí yẹn ṣe èèyàn ńlá tó bá wà lábẹ́ ọkọ̀ gbọ́dọ̀ máa ṣe kídìmọ̀ rẹ̀ yẹ pé gbogbo gbọ̀yìgbọ̀ ìlábẹ́ rẹ̀ yóò ṣe máa ṣe kìràkìtà bóun ilé ọkọ̀ yóò ṣe dá náà ló gbọ́dọ̀ máa ṣe bákan náà nínú ọkùnrin tóbìnrin gbọ́dọ̀ ṣe fún àtàzá yòrò là ó gbọ́dọ̀ máa múra fún a máa múra ni wọn ní wàásù gidi tó bá wà nílé ìtaní tí wọn wàásù bẹ́ẹ̀ ni tẹsí sọ fún wa ni pé tá a bá ń lọ ta a gbọ́dọ̀ máa bu wa ni. olóni wàlá yìí náà sí iná bá náà obìnrin bá wà ń ta kò gbọ́dọ̀ fẹ́ sọ̀rọ̀ hàn ńlá mọ̀ tó hàrọ̀ mi nìhà àyàfi tó bá rìn jáde nígbà bá ló jáde ọ̀rọ̀ pọ̀ ló

bákan náà lànàbí sọnù hadithi mi pé ìṣe yìí obìnrin tó sọ gbogbo ẹ àìsàkà tó lọ pẹ̀lú táyọ̀ fún máa wò ká ta ní lọ tí ó tẹ̀sán fún wọn àlẹ́bí nípa yíyà zaniya oníṣìnà ni. ìyíwò tó òkò sí ará ní ilé ìwọ fi falẹ̀ obìnrin gbọ́dọ̀ mójútó àtàwọn ọ̀wọ̀ míì náà tó yẹ pé ní ọlọ́run bá tó ka lọ bí àwọn àbá pé kí ni wọ mi tó yẹ kí n ṣe mi torí pé wọ́n sáà fi palẹ̀ bá a omi jẹ́ tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ ni ṣe ká wọ́n sáà fi ní fi palẹ̀ bákan náà làwọn èèyàn míì a fún bí àwọn òbí wa bí àwọn ẹlòmíì náà bí àwọn aláṣẹ agbọ́dọ̀ wọn a àbá àjẹpẹ́yọ apẹ́ ní ìwọ ọlọ́run ìyẹn ìgbà kò tẹ́ ṣe mọ́ àbílẹ̀ pé iṣẹ́ ẹ̀rí rẹ̀ náà wà mọ́ fẹ́ni kọ́nà wà sùn àná wà tààlà kó sànù wa kó jẹ́ ká di pé àwọn ọmọ yìí. ni ó ká gbọ́ àwọn díẹ̀ nínú wọ̀ fún ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ gẹ́gẹ́ bí ẹni tó lóun tó tán tó gbẹ̀yàn sílé torí pé ìgbéyàwó nǹkan tó ní ojúṣe ni ojúṣe yìí tá a gbọdọ̀ fi falẹ̀ láàrin ara wa afọkùnra wa lẹ́ẹ̀kan nínú ayàtà kàfúnra nínú sọ́ọ̀tù nìta tí ọlọ́ni ọkọ òun òun lọ̀gá lórí obìnrin ìjọba yìí ó jẹ olùdarí ó gbọ́dọ̀ ẹni tí ó pé ìwọ rẹ̀ àwọn ojúṣe rẹ̀ ojúṣe àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gẹ́gẹ́ bí nùbà gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ní pé ó ìyàwó ìyàwó bá lẹ́bí na ẹ̀yin tẹ́ bá gbọ́ kú wà níkùn náà rọ ẹ̀ ara alẹ́ yín tí lọ́dọ̀ bá sọ pé áhàlù yín tẹ́kọ̀ gbà lá lérò òun náà nìyàwó bákan náà àtọ́ wọn wọn yín ẹ wọn bí náà rọ níbi ìyá náà wo àná àtúwà ìṣèjàrọ̀ ìyá náà tó yàtọ̀ sí náà táyé iná tọrún èèyàn náà mọ bí ń wọn bá dé ni sí iná òkúta náà fi ń àmàlà ìkàtúngì àwọn mọ̀lẹ́kà àfẹ́jì sọ̀yàwó àmbẹ̀ láyà tó nà wọ́ àmọ́ hù ń bá lóye jẹ́ níyàwó àwọn káwá sọ́ra wa ká bẹ̀rẹ̀ látòrí ara wa mọ́ sọ̀rọ̀ ààrẹ kọ́ni ẹ̀yàwó bá wọ kí wọn ọ̀nà mọ̀ ẹni bá ti ń kí ọgbọ́dọ̀ mú bákan náà làwọn ọmọ tá a ń ọlọ́ni ká sọ wọn ká sọ́ra wa ká sọ wọn bìyà náà ọlọ́sọ láyé wípé wàá múru àhàdákà bí sọ̀lá pàwọn ará ilé ẹ̀bẹ̀ látòrí ìyàwó ẹ̀ pàwọn láti ẹ̀ka máa obìnrin tó yẹ pé ní kó ọkọ ọkọ ò sì ní jẹ ìwé kò ní sọ fún pé kó láàrin wọn kèé péjà ọ̀sìn lọ ìjà tí ò tún nǹkan ìwọ ọtí òun yóò máa yàrá lórí ìwọ ọlọ́run agbọ́dọ̀ gbọ́tọ̀ kékeré tí wàá tìyàwó rẹ fẹ́ ń jà kéé kírun ni kéé múra dáadáa ni kéé yàtọ̀rọ̀ ẹ̀sìn ni eléyìí nǹkan tó ṣe pàtàkì tó yẹ kí baálé kọ̀ọ̀kan kó mójútó ni lára ìyàwó rẹ̀ anábìá mọ̀tòmọ̀tò ọ̀la nínú àkàdé ìtẹ̀kọ́ ní ẹni àìkíṣú sọ̀rọ̀ àṣìbà ìtọ́jà ẹ jí àwọn tó wà nínú ilé ẹ̀rín bí a bí irú ooru ẹ̀yin lẹ́bílà lóru kò sọ̀ sánìkan ẹ̀tún pa aláṣẹ ìtọ́jú náà ẹ̀yìn. anáwàzọ̀ sọ́lá ń torí pé rúbà àìmọye obìnrin ní ẹgbẹ́ tó láyé àríyàfẹ́yàn wọn ti yàrá òní òòyà ni ó jẹ́ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àti yàrá gbogbo èèyàn tó wá gómìn sílé ló gbọdọ̀ ṣàkíyèsí ẹ̀kọ́ ẹ̀fẹ́ rẹ̀ nínú àdìsí kan nínú ọ̀sán ńlá ó ní ọ̀rọ̀ ìmọ̀ ń bọ́ ọ̀rọ̀ jùlọ ó fẹ́ ti bàdà fọlọ́ ó jí ìyàwó rẹ̀ àlébi ni wọ́n á tàdúrà fún ìyàwó náà tó yẹ pé olùkọ́jú kó náà jí ọkọ rẹ. pé tó bá takú tó jí mọ́mi sí lójú ìyẹn pé àtàwọn mọ́mi sí ìyàwó ẹni lójú àti ìyàwó ẹni náà lè dé ó lé mọ́mi sí wa lójú ṣùgbọ́n nítorí kíni nítorí ẹ̀sìn ọlọ́run kódà kọ ọjọ́ lọ́wọ́ pé abúlé mi lójú wọn náà ní bíbínú torí pé dáadáa ni ìyẹn á fi bára wa lò ní. kò sí kọ́rọ̀ ayé wa dá láàrin lọ́kọ́láyà ṣùgbọ́n ni pé kí kejì pé làwọn ti tọ́lọ́ ká ẹ dá máa ṣe gbogbo ètò ayé lọ àti dáná ká jẹun ṣùgbọ́n tó ké máa kírun àbí máa ṣe báyìí lọ́rọ́ ẹ̀sìn ìyẹn náà ni yóò dìyà eléyìí tí ò bá mu ìyẹn ojúṣe ọkọ ni tí o gbọdọ̀ ṣe lórí ìyàwó rẹ̀ bákan náà ó gbọdọ̀ kọ́ lẹ́sìn ó gbọdọ̀ kọ́ lẹ́sìn yóò kọ́ lábẹ́ rẹ̀ ní àbí yóò mú lọ bí wọ́n ti fi kíni bí wọ́n ti kọ́ lẹ́sìn ọlọ́run ba torí ẹ̀sìn ní ètò ilé ọkọ rẹ̀ ẹ̀sìn ní ètò ọmọ rẹ̀ ẹ̀sìn ló ń lò fi túnra rẹ̀ ṣe gẹ́gẹ́ bí aláṣẹ lórí yẹn ó gbọdọ̀ wá mójútó àwọn agbègbè yìí bákan náà nínú ẹ̀tọ́ tó yẹ pé ní ọkùnrin gbọdọ fún ìyàwó rẹ̀ náà ní hapò náfàkọ̀ na o lórí ẹni. ayàtà kakúrò alẹ́ kan ọlọ́ni ìmọ̀ fọ́ńdọ̀lọ́ bá ọba àdán ayàbá mi. ọkọ lọ́gá torí pé abẹ́ nìkan jọ ìkan lọ. ẹlẹ́ẹ̀kejì ni wọ́n mi ní mi. wọ́n mi ní mi. àwọn náà mọ̀ owó kèé ṣe mo fẹ́ kó lè fẹ́ àjọ máa déédéé tí wọ́n náà bá kan èmi náà kan kí bùkátà ti kọ ọ̀ràn yẹn ni kèé kọ́nà yẹn lórí obìnrin kó ọkọ rẹ ọkọ gẹ́gẹ́ òun ni máa náwó lórí ìyàwó rẹ anáka mọ̀tòlá pé owó tá a ná yìí owó tẹ a bá fà ní akọ́lọ́ yẹn pé ìwọ wa ni صلى الله عليه وسلم nínú hadith al-Bukhari anabi ní fa innaka la tunfiqu nafaqatan anabi ní o ní náwó kan tabtaghi biha wajha Allah tọ́nà nítorí tọ́lọ́ ọ̀nà sani ọ̀nà ní ìdílé bí wọ́n ti ṣe olóore ni tọ́nà nítorí tọ́lọ́ tí èsì kárí ni illa ujirta alaiha àyàfi kọ́ orí ẹ̀sẹ̀ lórí ẹ̀ hatta lẹ́sìn ìtẹ́jú al fìfì imra'atik ó fi débi yìí tó fi ń bọ́yàwó rẹ̀ náà òfìdébi tó fi ń bọ́ ìyàwó ẹ̀fẹ́ ọlọ́run ìyẹn ló fẹ́ pé tó mèrè bá yẹ ọlọ́gbà owó ní ìní fún torí pé ìwọ yẹn ọlọ́run nípa ọdẹ ìjọsìn ni wọ́n fi ń ṣe ìgbé yẹn kọ́kọ́ ṣe pé àìsí òfin ẹ̀ná tẹ́lẹ̀ yóò kọ́ kí ní fani rẹ owó ebi ló kọ́ fi pa eléyìí ò bá mu torí pé tí obìnrin bá ráre lábẹ́ wa látara kájẹ ká mu àwọn là dáhùn rẹ̀ lọ́jọ́ fún ìjà ìjà wọn alẹ́bàá Muhammad sallallahu alaihi wasallam ó ní kápá àbẹ̀lẹ̀ mari ìfìmọ̀lẹ̀ ó tún fún ìyàn lẹ́sẹ̀ ányìdọ́ yìí àmáyà rúl ẹni téèyàn ń bọ́ kéèyàn wá fi wọ́n láre kó fi wọ́n kó má fún wọn lẹ́tọ̀ọ́ kó tó fún yẹn ní ẹsẹ̀. bákan náà anábì sọ àlùkò àlùfáà wọn pẹ́ni wà á lálẹ́ mọ́ olóòdì náà ò hún ná wà wà tó hún ó di ọ̀ràn lórí ẹni tó jẹ ń bá hún ná kó ní jẹ wà wà tó bínú màrún bínú màrún ni pé ìlú bá mu láwùjọ náà ní kó bá mu dèdè lẹ́wù bẹ́ẹ̀ ni ẹ ti mọ́ náà ní kó fún bó náà ṣe mọ́ báwùjọ wọn ṣe rí àwùjọ náà gba irú ẹni yìí ó tí wọn náà ti ní lọ́wọ́ two hundred ní ọ̀gbọ̀dọ̀ fún fifty naira àwùjọ káyọ̀ kókó ní kọ̀ọ̀kan hundred naira ti tó ah, bínú màrún tó bá tẹ̀ yókù àlékún lọ fi ṣe gbogbo eléyìí wọ̀ tí ẹ̀sìn tó lábọ̀ wá lọ́rùn ni ẹ̀wà rí àwọn obìnrin wa tí àwọn àtẹ̀wọ́ ní lásìkò kan ánìyáwá ánìbùwá àwọn àlejò tó dápọ̀ táwọn bá ná táwọn ọ̀pẹ́ ẹ̀ ní lọ́wọ́ ẹjọ́ nílé ìmọ̀bìnrin tó dápọ̀ fún yín lórí ẹ̀ka àyàwó náà gbọ́yé ọkọ ẹlòmí ò ní púpọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ìyàwó ní gbogbo bá wọn ní ọmọ ìlàwọ́ títa ní ọba sọ̀rọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n lè ràn lọ́wọ́ ẹni tó fẹ́ẹ́ ti lọ́rọ̀ lórí rẹ̀ lọ́rọ̀ ṣùgbọ́n bá ẹjẹ̀ rẹ̀ lórí eléyìí ti ọ̀dà ni kódà nínú òfin ẹ̀sìn ndị ẹ̀ o bá lówó tí o bá tó ìfò sàká tí sàká wọ̀ tọkọ rẹ̀ ti já láì kó má gbé lọ ọkọ ni ò ní yọ torí pé ní tá à ń sí ìnáwó yọ ọ̀rọ̀ yẹn lórí wa yọ wa yọ wa tá à ń ṣùgbọ́n ìyàwó ọkọ ti ní òní yìí èdè wa yọ sàká tó ń sì jó lówó ó kú gbé ìwọ̀ ni lórí ọkùnrin ṣùgbọ́n àwọn nǹkan yìí oníwọ̀n tó wọ́n sì. tó bá ti ṣe déédé ń tó tó náà làwọn kà pé a ti ṣe wọ̀nyí. a níwẹ̀ ń tójú wa lọ ká ní àìwọ̀ yóò ti tó àlébà wọn lọ sọ́lá ó ní ká gbọ́dọ̀ wo àwọn tí wọ́n jù wá lọ àwọn sákéré tí wà ní káwá wò yìí tó fún wa wọn náà wà wùjọ pé èèyàn mélòó ni tọkọ rẹ fún èèyàn mélòó lórí rẹ gbà yẹn lọ́ọ́ ọlọ́run ọba anẹ́mi anẹ́mi sọ fún apẹ́ntì fàáyín náà ájìdárù allah tẹ́sídárù ní ìmọ̀tàláyà àlékún ìyẹn ni ó jẹ́ kẹ́lẹ́ máa mọ orí ọlọ́run lórí yín pé ẹwọ ẹni tó kéré fún yín ẹwọ ẹni tó jù lọ ẹmọ ẹni tó jù yín lọ bákan náà nínú wọ tá a fáwọn ìyàwó wa òun náà ní al-ishratu bil ma'ruf káwọn bá wọn lò dáadáa káwọn máa ránjú mọ́ wọn káwọn gbójú mọ́ wọn káwọn àgbà wípé bíi kìnìún sí mọ́ta àwọn ẹ̀yìn lẹ́yìn lọ jẹ́ tiwa rárá akànlẹ́ nìkan ó jọ̀gá ara kìí sọ̀gá abíṣẹ́ tó máa lu bí ọmọ tó lé dìde gbogbo àtọ́ máa lu tó máa rẹjú mọ́ rárá alukóra sọ pé ní wà á ṣèrò hún nàbí màálù ẹ bá wọn lò ní bàálù tó dáa fa ń kárí ìdùnnú hún ná tẹ bá rí kankan tẹ ẹ ti lára wọn fa á sàn tẹkọrọ òṣè ẹ ẹni ẹ ti ń kan lára wọn fa yẹ jẹ alọlọ òfin xeyran kẹsìrà wa yẹ jẹ alọlọ òfin xeyran kẹsìrà tó yẹ pé wọlé lọ́nà ó ti wa látara nǹkan yìí a bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlọ́lá wọn sọ́lá àwọn bá wọn yàwó lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn bá wọn sàwádà àwọn bá wọn rẹ́rìn kódà wọn àti yàwó Aisha rẹ̀ yàrá àlìhà àjọ ṣeré ìdíje ńjọ kan tẹ́gbọ́n sàábà lọ àlẹ́bìnrin ẹ̀ máa lọ wájú ẹ̀ mọ́mọ́ tí ó ṣẹlẹ̀ àwọn sàábà ti lọ ń bọ̀ láti rìn àjò kan ní àlẹ́bí àti Aisha rẹ̀ àjọ sáré kárẹ̀ tí ó dura wọn lẹ̀ ẹ̀rí nìkan wà tẹ́gbẹ́ yàwó Aisha àjọ àlẹ́bí lẹ̀ sẹ́yìn ńgbà tó tún dijọ́ mi tó tó ṣe àlẹ́bí náà sọ

agbọ́dọ̀ máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn iṣẹ́ tí wọ́n bá ń ṣe tó bá fẹ́ pọ̀ jù wọ́n lọ kẹ́bá nílò Muhammad sallallahu alayhi wa sallam ó ti máa ń ràn ìyàwó rẹ̀ lọ́wọ́ ẹni káàlẹ̀ rọ̀túnú lọ́wọ́ sallam fi ní ìnàbí àhàdì ànábì a máa ti jẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ láwọn ẹṣẹ́ níbi èké tó bá ń ṣe tó bá gbọ́ pọ́pẹ́ ró ànábì ó lọ yóò tún padà wá gbọ́dọ̀ bákan náà agbọ́dọ̀ ṣe èyí fáàbù hùn agbọ́dọ̀ kó wọn jánu ó lè má bẹ́ẹ̀ tẹ́tí ò ẹ̀rí níbo lọ ń lọ kí ló dé mẹ́ẹ̀ wọ́n máa béèrè béèrè ọ̀gbọ̀dọ̀ jẹ́ dayú dayú kìlẹ̀ ńdẹ́ pé ìyàwó lóun ẹ̀ dayú kan máa wọ́n lẹ́ni èwo níbo lọ ti di ayáta fi di oníwàkuwà fi di gbogbo eléyìí tó bá ṣẹlẹ̀ gbogbo àwọn ẹ̀tọ́ yìí agbọ́dọ̀ kí wọ́n lè sọ àlàyé àwọn ẹ̀kọ́ yìí wa ṣé ń kálukú ó lè mójútó àwọn nǹkan wọ̀nyí kó ṣe pàtàkì ìtọ́jú parí ẹ̀tọ́ yà níbi ní ẹnìkan kan yín kò gbọ́dọ̀ ní òun bínú kó wá yẹn di síyàwó rẹ̀ kó fi ìyẹn di ẹ̀ mọ́jọ lọ bákan náà níbi ní ẹnìkan kò gbọ́dọ̀ lu ìyàwó rẹ̀ nílùú bí ẹran pé lóòjọ́ náà ẹ̀rí

tí ó rí àforíjì o tí ó bá lòwò ṣe mọ́ tó sì túbá tí túbá rẹ̀ bí ọ̀ dáadáa ṣùgbọ́n ètò èèyàn tó fi dùn yẹn lọ́ni ọlọ́run foríjì mi ọlọ́run foríjì mi ọlọ́run kọ́ lọ o èèyàn yẹn tí èèyàn bá ti wá rò pé ara wa ó ti pàtàkì o sábà mójútó tọ̀ ọlọ́run sáà lè o lè fa wàhálà fún alọ́jọ́ pé a mójútó tọ̀ ara

kí wọ́n là wá bẹ́ẹ̀ pé náà ah, ó gbẹ fún mi pé tó bá jẹ́ pé díẹ̀ díẹ̀ ló kù ara mọ mójútó àmọ́ fẹ́ àmójúkò fún ara wa náà ni kọ́nà bá sùn àná bàtà alá kó ṣe wá lẹ́ni rí láyé kó ṣe wá lẹ́ni lọ́jọ́ gbélé àti àmọ́ kó ṣe wá lọ́wọ́ àlùjẹ́nà kó ṣe wá lọ́wọ́ àná àwọn ọ̀rọ̀mọdé ọ̀sán gba ẹ̀kọ́ lọ́sàn ìgbà níjọ ti fún wa kọ́nà bá sùn àná bàtà alá kó jẹ́ kí akọ́kọ̀lọ́kọ̀ ẹ̀ láyé kọ́nà bá sùn àná bàtà alá kó yọ وصلى الله وسلم